Fàṣọyé èrò gbéra pẹ̀lúpẹ̀lú lórí àkáǹtì mi. ó dàbẹ̀ ni pé nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì tó ṣẹlẹ̀ wọ́n ní ó eh, jọ lára wọn ní obìnrin kan tí wọ́n pè ní àìsàyé sí fún àìsàyé sí àlè jáde ní báyà ọkọ̀ kó bọ̀ kó amúnisàn kó gbọ̀ gbọ̀. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà tó bá ti bí òfin bí òfin bí ẹnìkan bí ara sí ọmọ. pàṣẹ orí òní gbéra pẹ̀lú pẹ̀lú lórí àkáǹtì yìí. ẹ kú dédé àsìkò nílé lóko lájọ àti ibikíbi tí ẹ bá ti ń wò wá àdẹ̀kíyín pé ẹ káàbọ̀ sí ètò ń gbóná fẹlifẹli lórí ìkànnì Kaftan TV Yorùbá ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ lórí ètò ń gbóná fẹlifẹli la ti máa ń ṣe àpérò fún gbogbo gbogbo ọ̀rọ̀ kókó tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀ Nàìjíríà orúkọ mi ni Adeniyi Francis àmọ́ kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dé ojú ọjà à ń bọ̀. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ní ètò ó ń gbóná fẹlifẹli ló ṣe ń lọ lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà ẹ gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín tẹ́lẹ̀ lórí ètò ó ń gbóná fẹlifẹli la ti máa ń ṣe àyẹ̀wò fún gbogbo kókó ọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní àwọn àlejò mi ti wà lórí ìkàlẹ̀ pẹ̀lú mi àlejò mi àkọ́kọ́ ni arábìnrin Rachel Roberts tí wọ́n jẹ́ oníròyìn ẹ káàbọ̀ sórí ètò mm, gbogbo ẹ̀ náà ló ń dún ló eh. ń dán rẹ́gẹ́rẹ́gẹ́ báyìí. ẹ̀wọ̀n ìlú le. ẹ ṣeun gan tí àpèyìn tí ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ jẹ́ wa. àlejò mi kejì ni ẹni tí ẹ ti mọ̀ náà ọ̀rẹ́ wa náà ni ní ìkànnì Kaftan TV Yorùbá kò ṣẹ̀yìn Ọládélé Ọláyọ̀dé Abdulrasaq tí wọ́n jẹ́ gbogbo gbogbo wa àmọ́ sí fìlọ́sọ́fàkì wọ́n tún jẹ́ onímọ̀ ọ̀rọ̀ ìlú ẹ káàbọ̀ sí ètò. ẹ ṣeun gan. gbogbo ẹ náà ṣe ṣe ń gbóná pẹ̀lú ẹni. <laughs> gbogbo ẹ náà bí ètò bá ṣe ń lọ lẹ́yìn náà ni a ṣe máa mọ bí ó ṣe àdúgbò àfiná sí i. <laughs> ẹgbẹ́ ẹ̀yin àlejò mi pé lẹ́ẹ̀kan sí pé a pè yín ẹ̀dẹ̀ tún dá wa lóhùn arábìnrin Rachel hmm. kí àkọ́kọ́ bẹ̀rẹ̀ láti ìgbà náà la mọ̀ pé èní ni ọjọ́ tí United Nations ti ti là kalẹ̀ wípé ká fi máa ṣe ká fi máa celebrate World Peace hmm. Day lára àwọn fọ́nrán tí United Nations ti fi kalẹ̀ lẹ́nu wípé wọ́n bẹ̀ gbogbo gbogbo orílẹ̀-èdè àgbáyé wípé kàn jẹ́ kí àlàáfíà kí hmm. ó wà kí ni kí ni èrò kí ni èrò tiẹ̀ fún lẹ́ni tí ó jẹ́ World Peace Day tá a bá wo eh, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ hmm. ní ní eh, ní orílẹ̀-èdè sí orílẹ̀-èdè ká fi Nàìjíríà ká fi ṣe eh, àpẹẹrẹ. Hmm. ọ̀rọ̀ àlàáfíà ní àgbáyé hmm. kókó kan tó lọ tó sì ṣe pàtàkì ni. Mm ó lọ ní oríṣiríṣi ọ̀nà nítorí pé àlàáfíà ní gbogbo àgbáyé ó ṣe pàtàkì òun ló yẹ ká máa lé bíbélì ní ká máa lépa àlàáfíà pẹ̀lú hmm. gbogbo ènìyàn kòránì náà kò dẹ̀ lòdì sí àlàáfíà àlàáfíà yìí náà ni wọ́n ní ká máa lé ṣùgbọ́n hmm. ṣùgbọ́n mo kí àwọn àjọ United Nations gẹ́gẹ́ bí hmm. àjọ tí wọ́n rò nínú ara wọn pé ó ṣe pàtàkì láti ya ọjọ́ sọ́tọ̀ láti fi sàmì sí ká tó fi máa rọ́ra wa létí pé àlàáfíà àgbáyé ó ṣe pàtàkì ṣùgbọ́n ọ̀rọ̀ àlàáfíà yìí kò ń ṣe nǹkan tí èèyàn kan lè dá ṣe kò ń hmm. ṣe nǹkan tí orílẹ̀-èdè kan lè dá ṣe kò hmm. sí bí orílẹ̀-èdè yẹn ṣe lè gbìyànjú tó kò ń ṣe nǹkan tí wọ́n lè dá ṣe hmm. ibi tí ọ̀rọ̀ àlàáfíà dé lọ́wọ́lọ́wọ́ ó ti kúrò lọ́rọ̀ pé bóyá ìjà ẹ̀sìn àbí kìíní tó lóṣèlú wà ń bẹ ti eré ìdárayá wà ń bẹ oríṣiríṣi ti àwọ̀ wà ń bẹ ti oúnjẹ tá à ń jẹ gan wà ń bẹ oríṣiríṣi nǹkan ló ń dá ìjálẹ̀ ní orílẹ̀-èdè àgbáyé mi ò tí mọ̀ bóyá ọdún tí ọlọ́run máa ṣe tó máa ṣe ṣe tó jẹ́ pé gbogbo àgbáyé máa wà ní àlàáfíà hmm. ṣùgbọ́n ká nígbàgbọ́ ká dẹ̀ hmm. ní àfojúsùn ẹ̀ pé láìpẹ́ láì jìnnà hmm. ọ̀rọ̀ ara wa gẹ́gẹ́ bí ènìyàn ayé ara wa. ayé ara wa ṣeun gan ọ̀gbẹ́ni Abdulrasaq kí ni kí ni ìròyìn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ world peace day tí gbogbo àgbáyé ń ṣe Eh, tí ẹ̀ ń gbọ́ àgbáyé ń ṣe ayẹyẹ lọ́wọ́lọ́wọ́ báyìí tí United Nations náà tán ti pàrọwà sí gbogbo eh, orílẹ̀-èdè pé kán jọ kán jẹ́ kí àlàáfíà kí ó wà kí ni ìròyìn. ẹgbẹ́ ti mọ̀ pé ọ̀rọ̀ àlàáfíà hmm. nǹkan tó ṣe eh, pọnpọn tí wọ́n pé hmm. ọ̀ràn èèyàn ni fún oníkálukú wa hmm. nítorí pé tí ò bá sálàáfíà àti àwọn náà ò lè jókòó báyìí láti máa sọ̀rọ̀ <laughs> àyíká ìwé ni a nídìí àlàáfíà tábà lè jẹ́ pé àlàáfíà ti wà a máa rí pé gbogbo nǹkan wọn máa lọ ní ẹsẹ̀ lẹ́sẹ̀ ni so àlàáfíà ó ṣe dandan èmi wá rò pé bóyá pẹ̀lú àwọn ọ̀rọ̀ yẹn ó hmm. yẹ ká tó wá rí gbogbo àwọn ètò tó máa gbé kalẹ̀ tó máa fi bá wa sọ̀rọ̀ hmm. kì í ṣe pé bóyá kákọ́ máa sọ pé èmi ni ọjọ́ àlàáfíà kí ni ayẹyẹ tá à ń ṣe lénìí ó ká máa ṣe ayẹyẹ láti máa bá àwọn èèyàn sọ̀rọ̀. bẹ́ẹ̀ kódà gan ká ní kí n ṣe pé bí irú irú àwọn kọ̀ọ̀kan tí ó jẹ́ pé wọ́n wọ́n mọ̀ nípa àwọn wọ́n mọ̀ nípa ẹ̀rọ káyélujára wọ́n mọ̀ nípa internet mm. tàbí eh, àwọn tó jẹ́ pé orí àwọn ọmọ báyìí tó jẹ́ pé a a lọ sí ilé ojú ojú là díẹ̀ eh, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan wọ́n pé mm. èmi èmi ẹ̀tì yẹn à ń ṣe orí ẹ̀rọ àgbọ̀n ẹlòmíì ò tiẹ̀ mọ̀ nǹkan tí màá fẹ́ bèèrè yìí ṣé ẹ lérò pé eh, àjọ United Nations wọ́n ti wọ́n ti wọ́n ti gbé ìgbésẹ̀ tó tọ́ wọ́n ti wọ́n ti wọ́n ti ṣe wọ́n ti make make efforts to to to to to to láti láti jẹ́ kí eh, àlàáfíà tó pé wà ní eh, orílẹ̀-èdè sí orílẹ̀-èdè. ọ̀rọ̀ òṣèlú nìyẹn o. Hmm. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ òṣèlú nìyẹn. Eh, ìdí tí a fi ṣá tá a ṣe pé tá a ṣe pé ètò yẹn ní ọ̀rọ̀ òǹgbóná fẹ́lifẹ́li. ṣe rí tá a bá fẹ́ dáhùn a lè dáhùn pé wọ́n ti gbé àwọn ìgbésẹ̀ tàbí pé wọ́n gbé ìgbésẹ̀ hmm. ọ̀nà méjì ni hmm. tẹ́ bá rí United Nations tí ò bá ti sí ogun jíjà hmm. àwọn náà ò lè rí nǹkan kan hmm. tí ò bá ti ogun jíjà hmm. àwọn náà kò wọ́n lè gbòòrò so tí wọ́n ní pé kó gbó wà tó bá ti táwọn ìbá ti ra nǹkan ogun lọ́wọ́ wọn tó nǹkan táwọn náà ṣe nìyẹn ọjà táwọn ń tà ní nǹkan ogun tí ò bá wá sí ogun tí peace bá ti wà kí ló tó kù wọn lè bú o hmm. so nǹkan tó fẹ́ ṣe ni pé ó dára lónìí ẹ jẹ́ ká dáwọ́ ẹ̀ dúró ẹ jẹ́ ká sinmi ká gbádùn owó tá a ti hmm. <laughs> pa hmm. tó bá ti yẹ tá a ti wá lọ́wọ́ náà tán àtúpadà sí inú ogun àwọn olóyìnbó àwọn náà lọ sọ pé there is no peace without war. without war àwọn náà ló sọ. ìyẹn ni pé kò lè sí àlàáfíà tí a bá ti jẹun bí hmm. àwọn ló sọ. Hmm. so ọ̀rọ̀ tó sọ yẹn ibi wọ́n rọ pé òṣèlú wà láàrin ọ̀rọ̀ tá ń sọ yẹn hmm. àyàfi kí èmi àti àtàwọn ká ní inú tó mọ́ síra wa ká dẹ̀ máa jà fún Eh, peace tá à ń sọ yìí. ẹ ṣeun eh, eh, Rachel Robert hmm. gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Abdulrasaq ṣe sọ nísìnyí wọ́n ní ọ̀rọ̀ òṣèlú ó ti ó wà ní nínú àjọ nínú hmm. àjọ United Nations àmọ́ ṣé ẹ̀yin bá wọn ní ìpín nínú ẹ̀ wípé àwọn United Nations wọ̀nyẹn wọ́n mọ̀ nípa gbogbo àwọn hmm. àwọn ogun tí ó ń ṣẹlẹ̀ ní gbogbo ní gbogbo àgbáyé lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé ṣàṣà ni àwọn orílẹ̀-èdè kan ní gbogbo àgbáyé tó jẹ́ pé tí United Nations bá sọ pé báyìí ni o tó jẹ́ pé mm. wọ́n máa kọ̀rọ̀ sí sí mm. wọn lẹ́nu àti pé ṣé ẹ lérò pé United Nations gan wọ́n gbé wọ́n ti gbé wọ́n ti gbé wọ́n ti gbé ṣe akitiyan mm. tó tọ́ láti láti láti ẹ̀ ti rí pé àlàáfíà díẹ̀ ti ẹ̀ wà ní. ìbéèrè méjèèjì yẹn máa papọ̀ ṣùgbọ́n mo fẹ́ ṣe àtúntò kan wọn ò sọ pé United Nations mọ̀ nípa ọ̀gbìn kan pàtó wọ́n sọ wípé wọn tógun bá ti tán iṣẹ́ United Nations tán so United Nations ò ní parí ogun ó lè má jẹ́ àwọn ni wọ́n fa ogun yẹn ṣùgbọ́n hmm. wọn ò ní parí ogun yẹn pé ká hmm. parí ẹ̀ pátápátá hmm. wọ́n á parí ẹ̀ ní àbọ̀ ní àbọ̀ wọ́n á tún lè padà wá iṣẹ́ bàbá àbọ̀ lọ́wọ́ àwọn tí wọ́n ń bọ́ ọ̀rọ̀ wọn dẹ̀ yé mi nítorí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti sọ bẹ́ẹ̀ mi ò mọ̀ bóyá bó ṣe rí nìyẹn mi ò lè sọ nílò yẹn <laughs> <laughs> mi nílè sọ pé bẹ́ẹ̀ gangan ló ṣe rí ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó dájú ni wípé wọ́n ní tí ogun bá pẹ́ níbì kan hmm. àbí kí ṣe wọ́n ní ààrẹ orílẹ̀-èdè amẹ́ríkà ìgbà kan rí ló sọ hmm. pé tí ogun bá pẹ́ if there is uh, if uh, terrorism persists in the hmm. country and longer than ó dà pé oṣù mẹ́rin àbí nǹkan ó ní ìjọba mọ̀ nípa ẹ̀ so eh, irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà míì ó láǹfààní ẹni tó bá ṣe ẹ tó bá ka criminology àbí hmm. tó bá ṣe philosophy hmm. or tó bá ṣe ó láwọn ìgbé kan tó bá ṣe international relations tó bá ní diplomatic studies ó máa yéèyàn ìdí tí àwọn kinní yẹn fi wà ń bẹ̀ hmm. ẹlòmíà wọ ọlọ́run lókè á ní ah, ah, ọlọ́run burú kí ló dé tí nǹkan burúkú ṣe wà láyé tí dáadáa tó wà kí ló dé tí gbogbo ẹ̀ ò ṣe lè dáa gbà táwọn ọ̀jọ̀gbọ́n jókòó wọ́n rí pé tí burúkú díẹ̀ díẹ̀ yẹn tí ò bá máa sí nbẹ̀ hmm. nǹkan ò ní rí bó ṣe kó rí nítorí náà èmi gẹ́gẹ́ bí ẹnìkan ó ṣeé ṣe kí United Nations kan máa parí ìjà láàbọ̀ kan máa hmm. parí ẹ̀tàn ṣùgbọ́n a lè sọ pé àwọn ni wọ́n ní hmm. ah, ìgbà wo ni United Nations bẹ̀rẹ̀ ogun dẹ̀ ti wà nílé ayé yìí láti orílẹ̀-èdè tó ti ah, pẹ́ ti pẹ́ ṣùgbọ́n a ti rí iṣẹ́ wọn ká sọ ọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà wọ́n ń gbìyànjú àti ríṣẹ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ní hmm. ọ̀pọ̀lọpọ̀ ibi àwọn abúlé àwọn ìlú tó jẹ́ pé ẹ̀ tiẹ̀ lè mọ̀ pé èèyàn wà ń bẹ ẹ rí àwọn òṣìṣẹ́ United Nations níbẹ̀ níbi tí wọ́n ti lọ tán máa lọbẹ̀ tán máa lọ sọ pé òkè ẹ̀yin ẹyẹ bára yín jà ẹ̀yin ẹyẹ ṣe báyìí ẹ̀yin ẹyẹ ṣe báyìí ṣùgbọ́n iṣẹ́ sì pọ̀ iṣẹ́ hmm. dẹ̀ sì kù lọ́wọ́ wọn láti ṣe lóòótọ́ wọ́n ti gbìyànjú láti rí pé àjọṣepọ̀ wà ní àárín orílẹ̀-èdè sí orílẹ̀-èdè wọn ojúṣe United Nations yẹn láti rí pé gbogbo wa jẹ́ ọ̀kan hmm. ṣùgbọ́n kò kí ń ṣe gbogbo orílẹ̀-èdè àgbáyé ló wà lábẹ́ United, Nations ìyẹn ló fi hàn pé iṣẹ́ tó yẹ kí wọ́n ṣe hmm. ó sì kù ó dẹ̀ ṣe pọ̀ hmm. nítorí àwọn orílẹ̀-èdè tí ò sí níbẹ̀ yẹn ó máa ṣòro láti sọ wípé ó yá ẹ jẹ́ ká jọ gbà láàrin ara wa hmm. a ti rí àwọn orílẹ̀-èdè tó jẹ́ pé fún àpẹẹrẹ orílẹ̀-èdè amẹ́ríkà amẹ́ríkà ń wa epo ní middle east kò dẹ̀ ń ṣe pé àwọn lọ́ni ilẹ̀ ṣùgbọ́n àwọn àjọṣe yìí ló máa ń jẹ́ kó rọrùn fún wọn láti sọ pé ok báyìí la ṣe fẹ́ ṣe báyìí la ṣe fẹ́ ṣe hmm. ṣùgbọ́n tí ò bá ti sí àwọn orílẹ̀-èdè tí ò bá ti sí níbẹ̀ tó máa sọ pé a fẹ́ lé yín jáde tán bá pa ọmọ orílẹ̀-èdè amẹ́ríkà àbọ̀ ọmọ hmm. orílẹ̀-èdè míì bẹ̀ kò sẹ́ni tó máa yẹ̀ wọ́n lọ́wọ́ wò nítorí pé wọn sí ní abẹ́ united nations ọ̀tọ̀ ni àjọṣe ti okòòwò ti ọrọ̀ ajé gbogbo ẹ̀ náà ló papọ̀ sí inú ẹ̀ hmm. tó jẹ́ pé united nations ló ń jẹ́ kí nǹkan kó kó rọrùn díẹ̀ òun ló ń jẹ́ kí òye kí ìgbà tí ọ̀rọ̀ endsars ṣẹlẹ̀ hmm. United Nations wà lára àwọn eh, àwọn eh, bẹ́ẹ̀ ni àwọn èèyàn tó dá sí kò ṣe pé wọ́n dá sí bó ṣe yẹ kí wọ́n dá sí o ní hmm. tèmi o mo sọ yẹn lórí afẹ́fẹ́ kò ṣe pé wọ́n dá hmm. sí tó bó ṣe yẹ kí wọ́n dá sí ṣùgbọ́n ìgbà táwọn èèyàn máa fa ọwọ́ Buhari sẹ́yìn pé ah, ààrẹ nǹkan tẹ́ ń ṣe yìí ò dá ṣe bí ọmọ ṣe bá wà lára United Nations hmm. báyìí báyìí ni òfin wọn sọ báyìí báyìí ni àkọọ́lẹ̀ wọn sọ gbogbo yẹn la lè sọ pé la lè tọ́ka sí pé ó yá ìgbà tó dẹ̀ yà ààrẹ ààrẹ àti àwọn òṣìṣẹ́ hmm. wọ́n wá bọ́ ṣe máa wọ́n eh, ṣàfún wa lésì bó tiẹ̀ jẹ́ pé kò tẹ́ ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn wọ́n ṣàfún hmm. wa ní èsì gbogbo àwọn eh, ojúṣe United Nations yẹn tó fi ń yẹ àwọn orílẹ̀-èdè lọ́wọ́ wò àti hmm. àwọn ààrẹ ṣùgbọ́n wọ́n sì ní iṣẹ́ tó pọ̀ láti ṣe pàápàá jùlọ nílẹ̀ adúláwọ̀ àwọn ààrẹ tí ò gbọ́ràn Hmm. àwọn ló pọ̀ jù nílẹ̀ adúláwọ̀ hmm. hmm. mi ní sọ jù bẹ́ẹ̀ lọ. o ṣeun gan Rachel Robert eh, pẹ̀lú ìyẹn náà eh, à ń gbà á ládùúrà wípé eh, ní ìgbà tí kò ní pẹ́ mọ́ kí gbogbo wa ní orílẹ̀-èdè àgbáyé kí a lè rí àlàáfíà tó péye ọ̀gbẹ́ni Abdulrasaq ení ló ti pé fifty one days tí àwọn dókítà abẹ́lé àwọn resident doctors tí wọ́n ti dáṣẹ́ sílẹ̀. Si a dẹ̀ rí fọ́nrán kan ní àárọ̀ ẹ̀ wípé ní ní hundred days uh, for the past hundred days báyìí àwọn United Kingdom wọ́n ti gba three hundred and fifty three doctors tó ń jẹ́ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti gbà wọ́n tá bá dẹ̀ wò dáadáa kún kí eléyìí tiẹ̀ tó ṣẹlẹ̀ hmm? Hmm. a máa rí i pé àwọn dókítà tí a àwọn dókítà tá a ní ní àpapọ̀ ní orílẹ̀-èdè nàìjíríà yìí wọn ipa wọn ò ká gbogbo tá a ṣe ní gbogbo aláìsàn tá a ní ní orílẹ̀-èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ká má gbàgbé pé bí ọ̀sẹ̀ méjì àbí ọ̀sẹ̀ mẹ́ta kan tó kọjá nísìn ni àwọn orílẹ̀-èdè Saudi Arabia tó wá ṣe ìdánwò fún àwọn dókítà wa Nàìjíríà láti gbà wọ́n sí iṣẹ́ kí ni kí ni kí ni ìròyìn gangan tẹ́ bá ń rí irú àwọn fọ́nrán wọ̀nyí. Hmm. Eh, ẹ ṣe ṣe rí ọ̀rọ̀ ìlera hmm. ìyẹn ni pé health matters hmm. nǹkan tí ó ṣe pàtàkì ni tí kò dẹ̀ yẹ kí ìjọba kan fi ṣeré hmm. eh, ṣe rí àwọn dókítà wa pẹ̀lú pé owó tá à ń fún wọn tí ò tó wọn ìjà tó ń jà ni pé wọ́n tún jẹ wọ́n ní gbèsè òye nìsí wọ́n tún jẹ wọ́n ní gbèsè so mo rò pé ó yẹ kí ìjọba mọ̀ pé ìjọ tí dókítà táwọn dókítà tó bẹ̀rẹ̀ sí strike tó bẹ̀rẹ̀ sí lọ fún strike yìí hmm. ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àwọn anílé ayé akọ́rò kó bóyá kò ní ṣẹlẹ̀ ni hmm. pé báwo ni a ti ń gbọ́ táwọn tíṣà àti gbọ́ táwọn ẹ wá ní kí dókítà àwọn ẹ wá ní kí dókítà wa lọ fún strike hmm. báwo ló ṣe máa jẹ́ àwọn tó máa kú máa pọ̀ o bẹ́ẹ̀ ni àwọn tó dẹ̀ ń kú ti pọ̀ rẹpẹtẹ ṣé pé wọ́n á gbèrò lọ sọ́sítù báyìí. kò ní sẹ́yìn tó máa dá ọ̀rọ̀ èmi gan gẹ́gẹ́ bí èèyàn hmm. ní ọ̀sẹ̀ tí ó kọjá mo ní ọ̀rẹ́ kan tó jẹ́ pé nítorí nítorí àìsí àwọn dókítà ló fi ló hmm. fi ló fi ní ẹ̀mí ló hmm. fi bọ́ lára ẹ̀ bẹ́ẹ̀ ni. eléyìí tó súnmọ́ wa nìyẹn àwọn eléyìí tá àti ẹ̀yìn. àwọn tó bá ti àmọ́. so ó dà pé nǹkan tí ó yẹ kíjọba mú ní òkúnkúndùn nìyẹn tó bá ti mú dáadáa tó mọ̀ pé ó dáa tàbí àfi pé àánú tàwa ń dìbò hmm. ká máa wò pé ẹni ta ló fẹ́ bá wa di àwọn àyè yìí mú hmm. káwọ àyè bíi mélòó kan méjì mẹ́ta hmm. ṣé health ni káwọ dáadáa káwọ education káwọ gbogbo àwọn ibi tẹ́ pé tó bá ti ní tó bá ti yẹ díẹ̀ báyìí gbogbo olù ló yẹ gbogbo olù ló yẹ so kì í ṣe nǹkan tó yẹ ká kí nàìjíríà tó máa sọ ní ibi tá a dé yìí kì í ṣe ọ̀rọ̀ tó yẹ ká tó máa sọ mọ́ ó ti wà tipẹ́ o bóde ṣe tún lọ nìyẹn ó yẹ ká ti mọ̀ máa rí change ká máa rí yàtọ̀ hmm. nǹkan tèmi rí sí nìyẹn. Hmm. ẹ ṣeun gan hmm. ọ̀rọ̀ ṣìpọ̀ tí a máa sọ lórí ètò wa lẹ́ni àmọ́ kí a tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré dé òkè lọ́hùn. ẹ̀yin ará ilé mo lérò pé ẹ ń gbádùn ètò wa bí a ṣe ń bí a ṣe ń mú wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín àmọ́ nísìnyí báyìí kí a tó tẹ̀síwájú ẹ ká sáré dé òkè lọ́hùn à ń bọ̀. Yorùbá kan orísun kan ayẹyẹ kan ìfẹ́ òòdáyé ẹ̀bí ojúmọ́ ti wọ́n kárí ayé kò dá kò bẹ̀rẹ̀ ní wọ́n kí wọn nílẹ̀ òòyì kò ga kò bẹ̀rẹ̀ ní wọ́n kí wọn nílẹ̀ òòdáyé ilé Ifẹ̀ ilẹ̀ òòdúrà adé àrùn ìtàn ìṣẹ̀ǹbáyé ọdún ọlọ́dún ìlú ìsinmi àsìkò and reggae rituals and sacrifice, drama, energy, reverence, the door and the doors. Oníbọ̀ lórí ìkànnì Kaftan TV Yorùbá. Ṣàfojúsùn ayé tó rẹwà. ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀yin ṣe ń darapọ̀ mọ́ wa ètò ń gbóná fẹlifẹli ló sì ń wá sí ojú ẹ̀rọ amóhùnmáwòrán yín lórí ìkànnì Kaftan TV Yorùbá Rachel Robert hmm. lórí ọ̀rọ̀ ìdáṣẹ́sílẹ̀ náà ni a ṣì wà kí ni kí ni orí sí ìdáṣẹ́sílẹ̀ àwọn àwọn dókítà ní orílẹ̀-èdè nàìjíríà. gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni abdulrasaq ti ṣe sọ kò ń mm. ṣe nǹkan tó yẹ ká máa sọ lọ́wọ́lọ́wọ́ lákòókò yìí mm. orílẹ̀-èdè nàìjíríà jẹ́ orílẹ̀-èdè kan tó jẹ́ pé a ṣe sọ pé ilé ìwòsàn gan kò tó hmm. àwọn ilé tó wà nílẹ̀ gan tá a ní àwọn dókítà hmm. wọn ò tó àwọn nọ́ọ̀sì wọn ò tó hmm. irinṣẹ́ gan kò tó ẹ bá lọ sí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ilé ìwòsàn yẹn ẹ rí i pé mo ti mo ìjẹ̀lẹ̀ ka èèyàn tó jẹ́ pé wọ́n ti kú látàrí pé bóyá kò sí nǹkan tó fẹ́ fi ya scan tàbí tó fẹ́ fi ṣe test kò sí oògùn kan àti àwọn oògùn kan tó yẹ kó fún wọn kò ní sí àbí kí dókítà gan kó ti rìn lọ bí kíní oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ yẹn ló ń ṣẹlẹ̀ kò wá yẹ kó jẹ́ àkókò àwọn tá a tún hmm. <laughs> àwọn ọmọ kan lórí ẹ̀rọ ayélujára wọ́n ní eh, this is something something wey we dey manage you reach your turn. Hmm. <laughs> bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn dókítà yẹn ṣe rí ó kan orílẹ̀-èdè nàìjíríà ẹ bó ṣe rí kò yẹ kí àwọn dókítà kí hmm. wọ́n máa yanṣẹ́ lódì lákòókò wọn ò sì jẹ̀bi wọn ò jẹ̀bi in tí wọ́n fẹ́ wọn ò fún wọn tí ìjọba bá bá wọn ládéhùn ó yẹ kí ìjọba lè rí sí rí wípé àdéhùn tàjọ níyì kí hmm, wọ́n táwọn olùkọ́ bá sì ní ìyanṣẹ́lódì kò dáa o hmm. mi ò sọ pé ó dáa o ṣùgbọ́n tó bá sì ní ìyanṣẹ́lódì ó sì sàn nítorí pé kò la ẹ̀mí lọ ṣùgbọ́n ti dókítà ó la ẹ̀mí lọ hmm. mo sì retí pé ó yẹ kí àwọn ministry ètò ìlera fún ètò ìlera ní orílẹ̀-èdè kí wọ́n ti wá nǹkan ṣe sí i kàkà kí wọ́n wọ̀ nǹkan ṣe sí eh, ọ̀gá wọn Ngige ṣe ló sọ pé eh, tọ́ bá ṣe gbá kan òun máa lé wọn dànù òun máa hmm. ṣe oríṣiríṣi ó kàn halẹ̀ halẹ̀ halẹ̀ halẹ̀ halẹ̀ títí títí ìgbà tó di bóyá bí ìjẹta ni mo rí ìròyìn kan tó sọ pé ó ti wá ń bẹ̀ wọ́n pé ó yá hmm. ẹ dákun ẹ padà nǹkan tó yẹ ká ti ṣe hmm. láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn òun ló ṣẹ̀ṣẹ̀ ń ṣe ó dẹ̀ ń ṣàkóbá fún àwọn ẹni ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni wọ́n ń gbé délé ìwòsàn tó yẹ pé kò ní sẹ́ni tó máa dá wọn lóhùn nítorí pé kò sí àwọn dókítà ní ilẹ̀ wọn ò sì jẹ̀bi hmm. àwọn dókítà yìí wọ́n nílò owó ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ló ń pè wọ́n hmm. Saudi Arabia nígbà tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ ìyanṣẹ́lódì ni wọ́n ti wá tán wá ṣe ìdánwò fún wọn wọ́n ti lọ́wọ́lọ́wọ́ gan mi ìròpọ̀ máa ṣèdánwò fún wọn mọ́ gan hmm. wọ́n kàn ní kàn máa bọ̀ tẹ́ bá dánwò ẹ wá ṣèdánwò ẹni tí ò bá yé tó tí ò mọ̀ dáadáa a máa kọ́ àtàládẹ̀mọ̀kan tó yẹ kó mọ̀ orílẹ̀-èdè Canada ẹ máa rí wọn ọ̀sẹ̀ọ̀sẹ̀ ní oṣooṣù tó wá wòye èèyàn tó ṣàìlera tó bá ti wòye èèyàn tó ṣàìlera iye àwọn tí wọ́n tètè dá lóhùn iye àwọn hmm. tí wọ́n rówó san kẹ tó mọ̀ kí oṣù tó bá máa di parí oṣù ẹ̀ rí àkọlẹ̀ pé à iye èèyàn báyìí ló ṣàìlera hmm. iye èèyàn báyìí la tọ́jú nítorí náà iye dókítà báyìí la nílò wọ́n wá kọ̀wé ránṣẹ́ sáwọn orílẹ̀-èdè wọ́n dè máa gba àwọn dókítà hmm. wọlé so kò kí n ṣe pé bóyá kínní ìjọba wa wọ́n ní iṣẹ́ púpọ̀ láti ṣe lápá bẹ́yìn. Hmm. ẹ ṣeun gan ẹ̀yin àlejò mi láti bẹ̀rẹ̀ náà ẹ jẹ́ ká mẹ́nu bà ọ̀rọ̀ ètò ààbò ní orílẹ̀-èdè nàìjíríà gómìnà ìpínlẹ̀ katsina ìyẹn aminu masari ó ti sọ pé ìjọba ti ṣe tán láti gba àwọn àwọn vigilante tó tó three thousand láti mójútó láti máa ṣọ́ oko àwọn oko àwọn àgbẹ̀ ní ní àwọn agbègbè wọn hmm. àmọ́ nǹkan tí nǹkan tó ń ṣe kàyéfì níbẹ̀ ni wípé àwọn àwọn jàǹdùkú wọ̀nyí tí tó jẹ́ pé wọ́n ti lé àwọn ará àwọn ọlọ́jà wọ́n ti lé wọn wọlé àwọn àgbẹ̀ gan wọn ò jẹ́ kí wọ́n lọ sí oko mọ́ gbogbo àwọn ará ilé gan wọn ò lè fi ojú méjèèjì sùn ẹyẹ ò ké ẹyẹ mọ́ hmm àmọ́ síbẹ̀síbẹ̀ náà àwọn ológun wa tó jẹ́ pé eh, nǹkan tí wọ́n kọ́ wọn fún wọ́n kọ́ wọn láti jagun hmm. eh, bẹ́ẹ̀ ni pé eh, ipa wọn kò kò kò fẹ́ kò fẹ́ ká wọn ká má sọ pé ipa wọn ò ká wọn torí tábà wo gbogbo tábà wo gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n ti ń gbé àti àbájáde ibẹ̀ àmọ́ gbogbo alámàgbà pé kò ń ṣe nǹkan tí ó máa múnú wa dùn nísìnyí tí wọ́n fẹ́ wá tó fẹ́ wá gba àwọn àwọn vigilante tó jẹ́ wípé wọn wọn ní ẹ̀kọ́ jagunjagun láti máa ṣọ́ àwọn oko wọn kí ni ìròyìn lórí ẹ̀. àtọ̀ ah, ó dáa ṣe alákọ̀ọ́kọ́ ni pé àwọn vigilante tẹ́ níwọ̀n ní bẹ́ẹ̀ wọn wà professional tó ni mm. ṣùgbọ́n ṣe mọ̀ pé nílẹ̀ adúláwọ̀ wa ń bíbà yìí. Mm a ní àwọn ológun hmm. tẹ́ pé àwọn náà fún náà pè ní vigilante àti pé gbogbo àwọn tó bá ti jẹ́ àwọn tó máa ń àwọn àgbẹ̀ hmm. àwọn kan kà wọ́n sí àwọn ológun torí ẹ̀ láti máa ń ní àwọn aṣọ ogun gbogbo nǹkan bẹ́ẹ̀ so wọ́n mọ̀ ń pa hmm. ẹ̀ ká má sọ pé wọ́n mọ̀ ń pa ẹ̀ ṣùgbọ́n ibi tí ẹ ká sọ pé ibi tí technology ń lọ nísìn ó ti ń kọjá títí tó ń jà nísìn. nítorí pé nítorí pé ìdí tí a ṣe ń sọ bẹ́ẹ̀ ni wípé àwọn jàǹdùkú wọ̀nyí àwọn jàǹdùkú wọ̀nyí àríbi tí wọ́n ti ń ré bàálù àwọn ológun àríbi tí wọ́n ti ń ré wálẹ̀ àríbi tí wọ́n ti lọ jíbọn wọn kó àríbi tí wọ́n ti wọlé lọ bá wọn tí wọ́n ti wọnú naval base tí wọ́n ti wọnú tí wọ́n ti wọnú academy NDA tí wọ́n lọ tí wọ́n gbé àwọn ọ̀gá sójà tí wọ́n jí wọn gbé lọ àwọn wọ̀nyí tó jẹ́ pé àwọn nǹkan ìjà àwọn nǹkan ogun tó wà lọ́wọ́ àwọn vigilante wọ̀nyí a lè fi wé ti àwọn wọ̀nyí kí ni kí ni ṣé ṣé ó ṣe é gbọ́. ibi tí mo sì fẹ́ dó lórí hmm. tá à ń sọ yìí ṣe rí kíní kan wà tó ń pè ní intelligence nínú hmm. hmm, ọ̀rọ̀ ààbò a máa ń rí i pé lára àwọn aráàlú àwọn náà ló máa ń fún àwọn jàǹdùkú yìí àwọn ló máa ń fún wọn lọ́wọ́. Mm so tá a bá ti ní ara wa láàrin wa tá a bá ti rí ẹnìkan tó bá ti ń bọ̀ pé eléyìí kì ṣe ara wa eléyìí amọ̀ra wa eléyìí a máa ti máa láti ibẹ̀ láti máa kọ́kọ́ ti máa curtail irú àwọn nǹkan báyìí kó tó kí a tó tó máa rí pé wọ́n ń já nǹkan bọ́ hmm. àbí wọ́n ti sọ fún wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni pé wọ́n fẹ́ já nǹkan bọ́ wọ́n dẹ̀ ti gbọ́ information yẹn hmm. so mo rò pé àwọn vigilante iṣẹ́ táwọn yẹn máa ṣe òun ni iṣẹ́ vigilance. Mm ibi tí vigilante náà ti wá náà nìyẹn wọn a máa ṣiṣẹ́ vigilance wọn máa wọlé wọn máa wọlé kí ló tó máa ṣe àwọn náà ó yẹ kó wọn máa ṣiṣẹ́ papọ̀ hmm. pẹ̀lú àwọn ológun wa ni àwọn ló máa fún àwọn ológun wa ní pé ok wọn ń bọ̀ lọ́la o hmm. àwọn alágbájá ìkíṣe ara wa o ẹ̀rí hmm. wọn dáadáa o èmi rí pé ó yẹ kó wọn jọ ṣiṣẹ́ papọ̀ ni nítorí pé kò síbi kíbi tí táwọn ológun wa tí wọ́n bá jẹ́ ológun nísìn hmm. wọ́n á gbé mi lọ sí Katsina hmm. ibi mo mọ̀ ń bẹ̀ bá mo ṣe mọ tèrè nìyẹn sí hmm. so ìdí tí àwọn vigilante níṣẹ́ láti ṣe nìyẹn so ní tèmi ni pé kàn jọ ṣiṣẹ́ papọ̀ kàn má dá dúró nítorí pé nílùú wa tá a wà yìí eh, àwọn ológun gan bára wọn jà ẹ eh, ẹ máa rí ọlọ́pàá àti sójà àwọn méjèèjì wọn sọ pé wọn ò dúró fúnra wọn. lórí ìtẹ̀ lórí ìtẹ̀ tí ẹ sọ yẹn gan mm. mo ní mo sì ní ìbéèrè kan tí a máa ní láti mẹ́nubà mm. lórí ìyẹn àmọ́ kí a tó lọ sí orí ìyẹn Rachel Robert kí ṣe kí ni èrò tiẹ̀ ní etí eh, gómìnà Katsina sọ yìí. Hmm, àwọn vigilante ṣe rí àwọn vigilante yẹn lóòótọ́ wọ́n máa mọ inú ìlú wọ́n máa mọ eh, hmm. àwọn ló máa mọ bí nǹkan ṣe lọ àwọn ló mọ ẹni tó jẹ́ ará ìlú wọn ẹni tó jẹ́ àjòjì hmm. àwọn ló máa mọ gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Abdulrasaq ṣe sọ ṣùgbọ́n ká má parọ́ tanra wa ogun ìsìn hmm. ó yàtọ̀ sí ogun ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bọ́n ṣe sọ nígbà tí vigilante bá wà nísìn ìjọba ò ní fààyè gbà wọ́n láti lo ìbọn nítorí pé IG nìkan ló lè IG àti ààrẹ àwọn hmm. méjì tó wà ní orílẹ̀-èdè gẹ́gẹ́ bí ìwé òfin ṣe sọ tó lè fúnyàn ní àṣẹ láti lo ìbọn IG gan hmm. pistol ló lè fúnyàn ní àṣẹ láti lò kò lè fúnyàn ní àṣẹ láti gbé AK47 ààrẹ nìkan ló lè fúnyàn ní àṣẹ tí wọn ò bá sì lè gbé ìbọn tí àwọn jàǹdùkú dẹ̀ ń bọ̀ Hmm. pẹ̀lú ọta ìbọn tó yí mọ́ ara ní hmm. ìlọ́po bíi mẹ́fà báwo lọ ṣe fẹ́ kojú ara wọn. ọ̀fẹ́ ni bẹ́ẹ̀ ni tí ò ní lọ fẹ́. ọmọ nípa gbọ́fẹ́ tọ́fẹ́ bá wà tọ́ bá lè gbọ́fẹ́ ó gbé ọ̀fẹ́ ṣùgbọ́n ẹni tí ò bá lọ́fẹ́ kọ́ àbí tọ́fẹ́ ò bá ṣiṣẹ́ lákòókò yẹn. àmọ́ <laughs> lórí lórí ọ̀rọ̀ ọ̀fẹ́ yẹn gan ẹ ti gbọ́ èyí tí àwọn tí àwọn àwọn tí wọ́n máa ń sọ pé ṣé èèyàn lè ṣé èèyàn lè sáré tó bọ́ni. àbí kó tó sáré kan kó tó ṣe kìnnìkan kìnnìkan kìnnìkan gbám hmm. ọ̀tá ti wọlé wa kọ̀ọ̀bà rẹ̀ lẹ̀ hmm. gbogbo yẹn náà ló yẹ ká wò kí wọ́n hmm. tó sọ pé èmi mo láǹfààní láti bá àwọn joint task force vigilante group mm. ti Borno hmm. àwọn tó ń ṣe tó ń kojú àwọn eh, Boko Haram Boko Haram one on one mo láǹfààní láti bá wọn pàdé nípínlẹ̀ Ọ̀ṣun hmm. níbi oṣù mélòó kan sẹ́yìn ọ̀gá wọn ó sọ pé òun fi iṣẹ́ First Bank lẹ̀ hmm. láti máa ṣe vigilante yẹn láti rí pé ààbò wà ó ní ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn ni wọ́n ti padànù wípé àwọn gan máa ń sáfẹ́mi ara wọn ni nǹkan táwọn kàn máa ń ṣe ni pé àwọn kàn máa mọ̀ pé àkókò báyìí ni wọ́n ń bọ̀ àwọn láwọn èèyàn láàrin wọn àwọn amúbọ́yé máa sá pé kì í ṣe pé àwọn ń jà Hmm. àwọn ń sá ni hmm. ó ti yẹ yín tí ó bá rí eh, ìjọba bá wá mú hmm. ẹni tó ń ṣe èké fún wọn kí ló máa ṣe fún yẹn tí ìyọ̀bá sí bẹ̀ mọ́ ọdún wo ló fẹ́ sádà ìgbà wo ni wọ́n fẹ́ sá gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni Abdulrasaq ṣe sọ ó dáa mo ṣe fẹ́ ní àwọn vigilante yẹn ṣùgbọ́n ó yẹ kí wọ́n bá àwọn ọlọ́pàá àti àwọn jagunjagun irọ́ kọ́ bá àwọn jagunjagun wọ́n máa yọ̀bọ̀ ọlọ́pàá ṣiṣẹ́ kọ́ <laughs> hmm. bá àwọn jagunjagun ṣiṣẹ́ nítorí àmọ́ bí hmm. àwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa ṣe rí kọ́ bá hmm. àwọn jagunjagun ṣiṣẹ́ pọ̀ ìyẹn ló máa jẹ́ kí a rí èsì tó yẹ ká rí. ẹ ṣeun gan ọ̀gbẹ́ni Abdulrasaq lórí èyí tí ẹ sọ pé ó yẹ kí àwọn vigilante wọ̀nyẹn kí wọ́n bá àwọn àwọn ológun wọ̀nyẹn kàn bá wọn ṣiṣẹ́ pọ̀ ibẹ̀ ni brigadier general Abdul Wahab, èyí tayo ó ti sọ pé kí ààbò tó péye kí a tó lè borí gbogbo àwọn jàǹdùkú wọ̀nyẹn ó ṣe kókó kí àwọn kí àwọn àwọn àjọ tán ti tí ìjọba ti dá kalẹ̀ láti láti mójútó ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n ṣiṣẹ́ kí wọ́n ṣiṣẹ́ papọ̀ torí a ti rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà tó jẹ́ wípé àwọn àwọn ológun àwọn ológun ilẹ̀ àwọn mm. àwọn foot soldiers mm. tó jẹ́ pé wọ́n máa wọ́n fẹ́ wọ́n fẹ́ wọ́n fẹ́ carry out operation àwọn tó jẹ́ pé tó yẹ kí àwọn àwọn tó máa ń jẹ́ àwọn air force kan máa fún wọn ní ìrànlọ́wọ́ láti láti òkè a máa rí pé bóyá èdè àìyedè máa fẹ́ wà láàrin wọn bẹ́ẹ̀ ni pé èèyàn tó fẹ́ èèyàn tá a fẹ́ sọ pé ah, àwọn aláṣiṣẹ́ náà àwọn aláṣiṣẹ́ náà kí ni hmm. kí ni kí ni wọ́n lè ṣe nísìnyí láti jẹ́ pé láti jẹ́ kí àárín àwọn méjèèjì kí o hmm. kí o rẹ torí pé mo mo mọ̀ pé pé ní gbogbo èyí gbogbo àwọn àjọ tá à ń sọ wọ̀nyí gbogbo wọn máa ní rules of engagement ètò mm. àwọn òfin tí wọ́n ti là kalẹ̀ mm. láti fi bára wọn ṣiṣẹ́ àwọn òfin tó jẹ́ pé tí tí àwọn àwọn ológun ilẹ̀ tó máa fẹ́ bá tó máa fẹ́ bá àwọn air force tó máa fẹ́ bá wọn ṣe nǹkan pa àwọn òfin ti wà àmọ́ ó dàbọ̀ ni pé àwọn òfin wọ̀nyí wọn wọn fi lò kí ni a lè ṣe nísìnyí tó jẹ́ pé nítorí eh, pé ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà nísìnyí kò kò lọ bí ó ṣe yẹ kó lọ. Hmm. ṣe rí nǹkan tó ń fàjà hmm. òun ni pé ẹ̀yin ṣiṣẹ́ tèmi iṣẹ́ tó yẹ kí n ṣe hmm. òun ẹ̀yin náà ń ṣe ó ti yé nísìnyí wọn mọ̀ wípé iṣẹ́ wọn wọnú ara wọn ni ó yẹ kó wọ́n gbà pé iṣẹ́ wọn wọnú ara wọn Hmm. ok irú wọn mọ̀ pé ọ̀tá kan náà mm-hmm. làwọn náà ló fẹ́ ìkojú irú nísìnyí ẹ̀ ń sọ̀rọ̀ air force káàzù mi pé wọ́n fún àwọn police hmm. àwọn ọlọ́pàá wọ́n fún wọn ní nǹkan tó wọn náà wọn fi lọ sókè hmm. air force máa wò pé ah ok àwọn làwọn ń lòkè wọ́n bá wa dúró ibi tíjà yẹn ti máa rí nìyẹn so alákọ̀ọ́kọ́ ni pé wọ́n kọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ wípé ìjà táwọn ń jà o ìjà gbogbo wa ni kọ́ dẹ̀ mọ̀ wípé àwọn máa wọnú ara wọn tí àwọn bá ti wọnú ara wọn kọ́ gbà bẹ́ẹ̀ pé wọ́n wọnú ara wọn náà nìyẹn tó tí eh, ẹlòmíì ìmí ìwà tó ohun tó lélẹ́yìí tí wọ́n bá ti wá jagun tí wọ́n bá ti jàyè hmm. àwa náà tá à ń kí wọn ẹ jẹ́ ká hmm. kí gbogbo wọn papọ̀ hmm. nítorí ìgbà mi wà tó pé ọwọ́ tiwa náà ló máa wà àwọn ah, àwọn ẹ̀ ń fọ̀sẹ̀ ni ah, àwọn olóṣèlú tó bá ṣe bàbá yẹn dọ́jú ẹ ẹ rí àwọn sójà tó pé wọ́n gbìyànjú pẹ̀lú wọn ẹ ẹ kí wọn so ó wà lọ́ra ọmọ ìlú náà ká máa kí gbogbo wọn papọ̀ ká mọ̀ pé gbogbo wọn ló jọ ṣiṣẹ́ o tá bá ti fún wọn ní kírẹ́dìtì yẹn ẹ máa rí i pé àjọṣepọ̀ wọn ó máa dún mọ́. ó máa dán mọ́ hmm. eh, Rachel Roberts ó ní nǹkan hmm. àbí méjì láti. Eh, láti ní àfikún àìjáde wọn síta tó ni hmm. ò jẹ́ kí wọ́n ní eh, ṣé kí n sọ pé òye láti jọ ṣiṣẹ́ pọ̀ tó bá yẹ pé wọ́n jọ ń jáde tí wọ́n ṣe ní dandan fún wọn pé ẹ fẹ́ lọ jagun báyìí ẹ fẹ́ lọ ṣe báyìí ẹ jọ lọ ẹni tó bá kọ́nẹ̀ ẹyọ kan tó bá ti wà láàrin òun náà ni kọ́nẹ̀ gbogbo yín ìbáṣe tẹ́ bá wo àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà tí plane wọn bá dé tí kọ́nẹ̀ sójà tó hmm. bá jẹ́ kọ́nẹ̀ sójà ló wà lórí plane òun náà ní kọ́nẹ̀ hmm. fún hmm. àwọn air force bẹ́ẹ̀ ni òun ló máa gbóòrò òun ló máa pèsè ránṣẹ́ fún wọn kò ní jù bẹ́ẹ̀ lọ ní lápá ní ibi tí ó bá wù kí wọ́n lọ ó máa sàn kan tó yẹ kán ṣe fún wọn wọ́n dẹ̀ máa dáhùn wọn ní sọ pé bóyá torí pé ó jẹ́ tí kọ́nẹ̀ orí ilẹ̀ tó bá wà lórí omi pẹ̀lú àwọn sójà orí omi tó bá ti dé òun náà ní ọ̀gágun lórí omi òun nípò ẹ̀ ga jù lórí ẹ̀ lọ́ ṣe ṣe pé Eh, ránkì wọn hmm. ó bá jẹ́ eh, sójà ó bá jẹ́ hmm. air force ó bá jẹ́ navy ìdọ́gba náà ni ìdọ́gba ló wà torí ẹ̀ lọ́ọ́ ṣe ṣe ètò yẹn tó tí hmm. kọ́nẹ̀ orí ilẹ̀ bá wà lórí eh, ship pẹ̀lú àwọn torí omi tó bá pèsè fún wọn wọ́n máa dáhùn nítorí pé nǹkan tí wọ́n fi kọ́ wọn nìyẹn pàtàkì ẹ̀ ni pé ṣé ọ̀tá kan náà lájọ ń jà tó bá ti jọ́ ọ̀tá kan náà lájọ ní kájọ gbà fúnra wa kí kò káyé du ṣùgbọ́n ní tèmi ṣe rò pé ṣe rí bẹ́ẹ̀ lórílẹ̀‐èdè ni pé wọn kì í jáde bẹ́ẹ̀ yẹn tó máa fẹ́ ṣiṣẹ́ gan wọ́n máa dáa ṣe hmm. wọ́n máa ṣe training wọn lọ́tọ̀ọ̀tọ̀ hmm. kò dé sí training wọn gan ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ yẹn o torí hmm. àwọn sójà orí ilẹ̀ ah, yẹn àwọn ló ń kọ́ àwọn ti orí omi àwọn ló ń kọ́ ti àwọn òfurufú àwọn òfurufú náà ní àwọn nǹkan míì tí wọ́n ṣe tó jẹ́ pé àwọn torí ilẹ̀ ò mọ̀ ṣùgbọ́n wọ́n láwọn tó ń kọ́ wọn ní gbogbo kíní so èmi gbàgbọ́ pé gẹ́gẹ́ bó ṣe sọ tá bá máa yìn wọ́n náà <laughs> ká yìn wọ́n pọ̀ àwọn náà gẹ́gẹ́ bíi eh, àjọ àbí gẹ́gẹ́ bí ọmọ ogun orílẹ̀-èdè yìí hmm. kí ààrẹ àti àwọn tó ń ṣàṣojú wọn tó lè pàṣẹ fún wọn hmm. kàn rí i pé wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ tó yẹ la hmm. ṣe láwọn service chief tó ṣe jẹ́ pé inú ìpàdé kan náà ni wọ́n máa ń wà pẹ̀lú ààrẹ. bẹ́ẹ̀ni ẹ ṣeun gan ẹ̀yin àlejò mi àkókò tí ń díẹ̀ díẹ̀ ó ti ń kó wa ní pápámọ́ra àmọ́ lóní ṣókí àṣemáṣáré lọ sí ojú ọjà tá padà dé a ká ẹsẹ̀ ètò náà nílẹ̀ ẹ̀yin ará ilé ẹ nísìnyí báyìí a máa sáré dé ojú ọjà ẹ má lọ síbi kankan à ń ẹ káàbọ̀ padà tó bá jẹ́ pé ẹ̀ ń ṣe ń darapọ̀ mọ́ wa ètò ó ń gbóná fẹlifẹli ló ṣì lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà ọ̀gbẹ́ni Abdulrasaq tí a bá wo gbogbo orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí láti bí oṣù mélòó kan sẹ́yìn a máa rí pé ìpínlẹ̀ Kogi State àwọn ìpínlẹ̀ tó yíká ó tó ìpínlẹ̀ mẹ́sàn-án Hm. tí ó yí Kogi state ká síbẹ̀ àwọn ní àwọn ìpínlẹ̀ mẹ́sàn-án yẹn wọ́n dẹ̀ jẹ́ ìpínlẹ̀ tó jẹ́ pé àìsí ààbò ó ń bá wọn jà gidigidigidi àmọ́ síbẹ̀síbẹ̀ náà pẹ̀lú ní ọ̀nà kan àbí méjì gómìnà ìpínlẹ̀ Kogi ó ti ó wá ọ̀nà láti rí i pé ààbò tó péye ó wà ní ìpínlẹ̀ Kogi state àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta sí lẹ́nu ọjọ́ mẹ́ta ẹ̀ báyìí lákòókò náà a gbọ́ pé àwọn jàǹdùkú wọ̀nyí wọ́n lọ fọ́ ilé ẹ̀wọ̀n tí wọ́n fi àwọn ẹlẹ́wọ̀n sí kí ni ẹ rò bóyá wọ́n lè ṣe nísìnyí ṣé ẹ lérò pé bóyá akitiyan gómìnà ìpínlẹ̀ Kogi bóyá kò tó ni àti wípé kí ni wọ́n lè ṣe nísìn láti rí i pé nítorí pé tí ìpínlẹ̀ Kogi ó jẹ́ ìpínlẹ̀ tó súnmọ́ ó tó súnmọ́ Àbújá ní ibi tí ààrẹ wà tí kò bá dẹ̀ ti sí ààbò tó péye ní ìpínlẹ̀ Kogi state ó di dandan ó máa ran ìlú Àbújá àti gbogbo àwọn ìlú tó Àbújá àti àwọn ìlú tí ó yíká kí ni ẹ̀rù bí wọ́n lè ṣe hmm. nísìn tó máa fi. ṣe rí kíní kan ṣì wà tó ṣì ń bá wájà hmm. wọ́n máa ń pè ní boundaries. Hmm èyí lè ní sìn wọ́n pè ní internal boundaries ìyẹn ni pé eh, kí ló máa pe internal boundary nísìn. Allah Allah Allah ẹ eh, eh, bẹ́ẹ̀ ṣe pé ìlú mẹ́sàn-án yẹn. Hmm ó máa yà yín lẹ́nu wípé wọ́n wọnú ara wọn wọ́n wọnú ara wọn so ẹ wà ní mọ̀ pé à ibi báyìí ni Kogi dé dúró ibi báyìí lélẹ̀ tí wàá ti bẹ̀rẹ̀ o hmm. tẹ bá wo tàbújá náà tẹ ti ń bẹ̀ mọ̀ pé ibo ló tẹ̀ ti bẹ̀rẹ̀ àwọn hmm. ní ibi báyìí abàjì ni ìgbọ́n àmàlí pé abàjì náà wọ́n tún pọ́nlá wọnú ara wọn náà bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ ni pé wọ́n gbọ́dọ̀ ṣiṣẹ́ lórí àlàyé wọ́n gbọ́dọ̀ kọ́ ṣiṣẹ́ lórí àlàyé kó ní kálukú mọ̀ pé òkè àlàyé léyìí hmm. a dẹ̀ máa fi nǹkan kan síbẹ̀ tá a máa fi mọ̀ pé àlàyé léyìí tá a bá ti ní àlàyé hmm. a máa mọ̀ pé òkè wọ́n wọnú kogi o wọn ò wọnú kogi o wọ́n hmm. ti wà nínú Ẹdó o wọn ò wọnú Ẹdó o ó ti yé nísìnyí gbogbo àwọn ìlú Èkìtì bó ṣe wọnú ara wọn nìyẹn so alákọ̀ọ́kọ́ ètò àlà hmm. a gbọ́dọ̀ kọ́kọ́ ṣe ètò yẹn hmm. tá a bá ti ṣètò yẹn bó ṣe máa wọlé nìyẹn hmm. tó bá dẹ̀ ti ń wọlé ànímọ̀ kan ti wà nínú wọn wọn kọ́ máa gbé ọ̀dọ̀ wọn ní èkìtì làwọn wà o wọn dẹ̀ ti wà nínú kogi akọ̀ wọn yà wọn lẹ́nu ni pé ọ̀la wọn ti strike so àlà yẹn wà very very important a dẹ̀ kí mú a kí mú lókùnkùn so àwọn kan lóye a ti fílẹ̀ kí lè léyìí kí ṣe nǹkan tó yẹ ká mójútó but àwọn nǹkan tó ń pa wá bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nìyẹn hmm. so ìdí ẹ̀ Kogi kò ní agbára tí nǹkan bá ti wọnú Èkìtì hmm, kò lágbára mọ́ wọ́n lè ṣiṣẹ́ ní Kogi kan sá lọ tó bá ti wọ bẹ̀yẹn nítorí pé ọlọ́pàá àwọn náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni hmm. ọlọ́pàá àwọn náà ọ̀tọ̀ọ̀tọ̀ ni so mo rò pé àárín yẹn nǹkan tó fà fi ń wọlé sí ara wọn lára nìyẹn tí wọ́n ti wọ́n lè ti wọ́n ń pọ̀ nísìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ kojú kan wà láàrin ni hmm. a kì í gbọ́ pé kankan ṣẹlẹ̀ nítorí pé ìta ìta ìlú ń ṣẹlẹ̀ ẹ̀bọ́ ṣe ń pọ̀ sí tó ló fà tí wọ́n fi ń wọnú hmm. wọ́n fi ń wọnú Kogi lọ́sí kónú so tá a ti wò pé tá a bá ti lè ṣe àlàyé tá a dẹ̀ ní pé there is tá a bá rí pé there is communication láàrin àwọn gómìnà ara wọn náà gbogbo gómìnà tó wà níbi tó wà níbi kan jọ máa bára wọn sọ̀rọ̀ hmm. tó bá ti ń bára wọn sọ̀rọ̀ in fact joint task force wọ́n lè ṣe láàrin ara wọn bẹ́ẹ̀ náà pé ìtòrí bá ṣe sọ pé ọlọ́pàá àwọn ń làásọ síra wọn kó iṣẹ́ kan wà tí pé wọ́n máa ń pa gbogbo wọn papọ̀ ok ṣé àlàwà yìí ni kí ọlọ́pàá tí wọ́n bẹ̀ kí tiwa náà wà lẹ́gbẹ̀ẹ́ bíi hmm, kájọba máa ṣe lọ tá a bá ń ṣe bẹ́ẹ̀ a máa rí i pé àwọn máa dẹ́kun àwọn kínní ní hmm. díẹ̀ hmm. díẹ̀ ní díẹ̀ díẹ̀. Eh, Richard Robert o ní nǹkan àbí eh, méjì láti sọ. nǹkan ẹ̀kan tí àkọ́kọ́ tí mo fẹ́ sọ ni pé mi ò gbà wípé bóyá ètò ààbò péye ní ìpínlẹ̀ Kogi mo fẹ́ lè sọ pé bóyá wọn kàn fojú sí ibẹ̀ lára ni àti pé èkejì ni pé ìgbà míì àwọn nǹkan báyìí wọn kò pẹ́ kó tó di pé òṣèlú wọ̀ hmm. Hmm. torí wọ́n máa ń fẹ́ ṣe nígbà míì mi sọ pé nǹkan tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ nìyẹn ìyára lé ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ ṣe nígbà míì téèyàn bá fẹ́ díje wọ́n fẹ́ fi hàn pé ẹni yìí ó mọ hmm, nǹkan tó ń ṣe ó lè dáàbò bo ìlú kẹ lórí nǹkan tó ìṣòro tó ń jà ní àwọn ìpínlẹ̀ tó kù hmm. wọ́n á ṣẹlẹ̀ nípínlẹ̀ tiẹ̀ ẹ̀dẹ́ rí pé ọ̀nà àbáyọ á jáde gbogbo ẹ̀ ẹ̀dẹ́ lọ ní ìrọ̀wọ́ ìgbà míì ó máa ń jẹ́ ọ̀rọ̀ òṣèlú mi ò sọ hmm. pé nǹkan tí ọ̀gbẹ́ni Yàyà Bello ń ṣe nìyẹn ṣùgbọ́n ìgbà míì ó máa ń jẹ́ ọ̀rọ̀ òṣèlú ṣùgbọ́n èmi tó bá jẹ́ pé nǹkan tí wọ́n ń ṣe nìyẹn kò yẹ kó máa fi ẹ̀mí àwọn ènìyàn wéwu láti fi ṣe òṣèlú kó sì rí pé ààbò tó péye tó péye gidi gan ó wà ní ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ míì wà ní orílẹ̀-èdè tó jẹ́ pé nǹkan tó ń lọ níbẹ̀ tó bá jẹ́ hmm. pé ó ń dé ọ̀dọ̀ àwọn oníròyìn ni hmm. tó bá jẹ́ pé àwọn èèyàn ń gbọ́ ni ẹ̀mí wá báyìí ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà àwọn nǹkan yẹn wá ní ẹ má jẹ́ kó jáde ẹ má jẹ́ kó jáde gbogbo àwọn nǹkan yẹn ló máa ń jẹ́ kó dàbẹ́ ni pé ìpínlẹ̀ mi ní hmm. àlàáfíà ṣùgbọ́n tó bá ti sú àwọn ará ìlú tó bá mú wọn dé bíbẹ̀ wọn á sọ̀rọ̀ sókè torí náà gẹ́gẹ́ bí ẹnìkan kí gómìnà ìpínlẹ̀ Kogi hmm. kó gbìyànjú láti rí pé ètò ààbò hmm. ìpínlẹ̀ ọ̀hún hmm. ó yanrantí kanlẹ̀kanlẹ̀ bẹ́ẹ̀ ni kò dé ṣe pé ká wò pé ìpínlẹ̀ tiwa nìkan la fẹ́ dáàbò bò tàbá tó bá ti ń sọ̀rọ̀ ààbò ká máa bá ṣe ń ronú Kogi tó wà láàárín kó Kogi máa ronú Àbújá k'Àbújá máa ronú Kaduna kí Kaduna máa ronú Kano kí gbogbo ẹ̀ bẹ́ẹ̀ torí tá ti ń ṣọ́ ara wa tàdé ń ṣọ́ ẹnìkejì wa gbogbo wa la máa ní hmm. àlàáfíà ṣùgbọ́n tó bá ti jẹ́ ṣọ́gbà ẹ̀ ṣọ́gbà ẹ̀ hmm. wọ́n lè jókòó sáàárín kan irú àwọn eh, ibi tí ọ̀gbẹ́ni Abdulrasaq kìsọ́lẹ̀ kan tó jẹ́ pé wọn ò tiẹ̀ mọ̀ bóyá ìpínlẹ̀ báyìí ni wọ́n wà hmm. ó níbì kan ní ìlú Èkó láàrin Èkó àti Ògùn state tó jẹ́ pé street yìí Mm. wọ́n wà ní Ogun State ilé tó wà lọ́ọ̀kan ẹ̀ báyìí tó ń wò lọ́ọ̀kan ẹ̀ mm. ìmí gan wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ báyìí tó jẹ́ pé Lagos State ni wọ́n wà mm. gbogbo orúkọ bẹ́ẹ̀ kò ní jẹ́ kí nǹkan tó wọ́n lè sọ pé àwọn ò sí nípínlẹ̀ yìí wọ́n dẹ̀ dúró síbẹ̀ wọ́n dẹ̀ ṣe ìka tí wọ́n bá fẹ́ ṣe. ẹ ṣeun gan ẹ̀yin àlejò mi ẹ ṣeun tí a pè yín tí ẹ̀dẹ̀ tún dá wa lóhùn mo lérò pé tí àwa tún pè yín ní ìjọ mi ẹ tù dá wa lóhùn. ẹtẹ tó bá ti ń gbóná fẹlifẹlẹ. ẹtẹ dá wa lóhùn ẹ ṣeun gan lẹ́ẹ̀kan sí i. ó dáa náà ẹ̀yin ará ilé ibi la máa fi àdàgbà ètò wa rọ̀ sí tó bá jẹ́ pé ẹ̀yin ti gbádùn ètò wa ní lẹ́ni ní déédéé aago mẹ́ta ní ọ̀sẹ̀ tó ń bọ̀ kí ẹ tún darapọ̀ mọ́ wa ní ètò ó ń gbóná fẹlifẹli lórí ìkànnì Kaftan TV Yorùbá níbi tí a ti ń ṣe àfojúsùn ayé tí ó rẹwà lẹ́ẹ̀kan sí orúkọ mi ni Adéníyì Francis ó dàbọ̀. ó dàbọ̀ ni pé eh, nǹkan tí wọ́n fẹ́ ṣe. lẹ́kì eh, tó ṣẹlẹ̀ wọ́n ní oúnjẹ eh, pẹ́ lára wọn ni obìnrin kan tí wọ́n pè ní àìsà yéṣu fún. àìsà yéṣu àlè jáde náà báyà jù ọkọ kó bọ̀kan kó amúníṣàn kó gbọ̀ngàn. kò sí ẹnikẹ́ni tí ó wọ aṣọ sójà tó bá ti bí òbí bí òbí ń fẹ́ kọbi ara sí ọmọ ìgbàsórí èrè gbéra fẹlifẹli lórí pàkáǹtì.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 Yorùbá ló làṣà Yorùbá ló níṣe.